aṣọgbàgẹ̀rẹ̀ ìborí wọn ààbò gbogbo ara wọn mùtàlàfíà àti fi mùrúùtì hìnnà wọn á wà nínú mùrúùtù wọn tí wọn bá wà nínú ẹ̀ ó túmọ̀ sí pé ó bu gbogbo ara ẹ̀ nìyẹn kò dàbí àwọn ìyàwó tìyín lónìí tó jẹ́ pé mùrúùtù wọn orí wọn lọ́mọ èjìká wọn ló mọ kò dé gìgísẹ̀ wọn. àwọn obìnrin àkọ́kọ́ tí wọ́n máa wá kírun ṣubúì pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á gbé kìmọ́ọ̀rù wọn wọ̀ tí wọ́n bá tún wá kírun tán súnmọ́ lẹ́yìn náà ìyẹ̀rì jírìnà ìlà wọn wọ́n á sì padà sílé wọn. má ya'rifuhunna ahadun tí ẹnìkankan kò sì ní dá wọn mọ̀ tí ẹnìkankan ò ní ṣe kí ni kò ní dá wọn mọ̀ pé ìyá alágbájá nìyí ìyá tàmẹ̀dùn rèé ìyá alámọrin rèé kí ló fà á látara àìmọ́lẹ̀ kedere ojú sánmà látara àìmọ́lẹ̀ kedere ojú sánmà ìyẹn túmọ̀ sí wípé àsìkò tí ànábì máa ń kírun ṣubú yìí ṣe mọ̀ pé orí ọ̀rẹ́ gangan ni mọ̀wákìtù sọ̀láàt àwọn àsìkò irun ó ti ń dọ́gbọ́n introduce ẹ̀ sí wa díẹ̀díẹ̀ nìyẹn wípé àsìkò tí ànábì máa kírun ṣubú yìí o yóò jẹ́ àsìkò kan tó ga sí pé ilẹ̀ ò tí ì mọ̀ tán pátápátá tí ilẹ̀ ò tí ì mọ̀ tán pátápátá irú àsìkò tá a wà yìí ní ìsìn that is to six thirty to six gbogbo òun tá a bá kí parí láàrin five thirty láàrin five thirty sí six o'clock nílùú Ìbàdàn lásìkò yìí obìnrin sì lè máa lọ tá à ní dàmọ̀ dáadáa kó ń nìyí àmọ́ tó bá ti di after six oòrùn ò tí ì yọ náà o àsìkò fájírì ò tí ì kásẹ̀ ńlẹ̀ o ṣùgbọ́n òkú sámọ́ ti ṣe kí ni á ti funfun a ti funfun pin aga sí wípé àsìkò fájírì tá à ń sọ nípa rẹ̀ ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ojú sánmọ̀ ò ní tí ì funfun pin ọwọ́ ìparí rẹ̀ ojú sánmọ̀ ti funfun pin àmọ́ òòrùn ò ní tí yọ bí òòrùn bá ti yọ àsìkò fájírì ṣe kí ni ó ti parí ó ti di àsìkò gbèsè. hadith 51، one hadith fifty one an muhammad ibnu amrin ibnu alhassan ibnu ali qal قدم لحجاج فسألنا جابرا ابن عبد الله رضي الله عنه، فقال: كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجر والعصر والشمس النقيه ولمغرب إذا وجبت ولعشاء أحيانا وأحيانا إذا رآهم اجتمعوا عجلا وإذا رآهم أبطأوا أبطأ أبطأوا وإذا رآهم وإذا رآهم أبطوا أخر والصبح كانوا أو كان النبي صلى الله عليه وسلم يصليها بجلس Hadith 51 An Muhammad ابن Amurin ابن Alhassan Ibn Ali látọ̀dọ̀ muhammadu ọmọ Amuri ọmọ hasani ọmọ ali muhammadu yìí kọ́ ọ sọ pé kọ́dìmọ̀ alhajjaj. sọ̀hábà kan tó ń pè ní hajjaj òde. hajjaj òde. fasahalina jabira. hajjaj kì í ṣe sọ̀hábà tábìyí ni. muhammadu àti àwọn kan wọ́n wà níbì kan hajjaj wá wọ̀lú. ó dé. fasahalina jábìrà ibna abdullahi gbogbo wa àwa àbí jábìrù ọmọ abdullahi jabi'ru ọmọ abdullahi onye jẹ́ sọ̀hábì àwa bí léèrè béèrè nípa àsìkò ìrun nípa àsìkò ìrun fàkọ́ọ́l jábìrù wa sọ pé. كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجر Ànábì máa ń kírun lúrì nígbà tí oòrùn bá yẹ̀ látàrí Ànábì máa ń kírun lúrì bẹ̀lẹ̀ hájírọ̀ hájírọ̀ ni azawal zawal shams nígbà tí oòrùn bá yẹ̀ ní àtàrí. Yakoye, Toba Yakoye. عن محمد ابن عمرو ابن عمرو عن محمد

kọl ọsọ pé kọ́dìmá alẹ́ hajjaj hajjaj ibnu yusuf ó dé wá bá wa nílùú gbogbo wa fasa alina jabira ibna abdullahi a sì bi jábìrù tó jẹ́ sọ̀hábì àbí léèrè béèrè nípa àsìkò ìrun. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé jábìrù jẹ́ ọ̀kan nínú sọ̀hábà nípa bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ ni lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam akẹ́kọ̀ọ́ ni. fakọ́l jábìrù wa sọ pé kánà nàbí sallallahu alayhi wa sallam. yusọ́lí azuhura bele hajirọ hajirọ hajirọ ó ní o àsìkò tí oòrùn bá yẹ̀ látàrí asiko tí oòrùn bá yẹ̀ ní àtàrí wọ́n ń pè ní hajirọ látara hajara hajara ni pé kíyàn ó pa nǹkan tì ok kíyàn ó fi nǹkan lẹ̀. kó pa àsìkò tí àwọn èèyàn pa ojú títì àsìkò tí àwọn èèyàn pa ojú lásìkò tóòrùn bá kàtàrí tán ok ti mú tán yányán nìyẹn ní àsìkò yẹn kóòrùn wọn á rọ́jú kóòrùn ó látàrí wọn á kírun wọn tí sì máa dá wáyé so àsìkò tí aráàlú ó ojú títì tì nítorí oòrùn àsìkò yẹn máa bọ́ sí àsìkò tí oòrùn bá yẹ̀ ní àtàrí náà fi ń pè ní hájírọ̀ tó ti yẹ ibi tó ti tó ti hin ó kọnu hájírọ̀ àsìkò tí àwọn èèyàn ó fi ojú títì sílẹ̀. Si látara pé òòrùn yẹn a ti gan-an. kódà nígbà míì tó bá lágbára gan-an ànábì àmà ní kí wọ́n ṣe sùúrù náà bóyá bóyá tíra yìí máa padà mú ìbúrọ́dù wọ́n ń pè ní al-ibrod bisalat ẹ jẹ́ kí àsìkò so àsìkò hajj rọ̀. ní àsìkò tí àwọn èèyàn sá lójú títì so ẹni tó sì fẹ́ wá kírun jàmáà yóò fẹ́ wá sí mọ́sálásí àmọ́ torí pé àsìkò yẹn gbajúmọ̀ pé lásìkò náà àwọn èèyàn kì í lè rìn ní títì lẹ́bi ń pè ní kíni o hajirọ̀ so wọ́n wá ń sọ àsìkò tánàbí máa ń kírun ó rí pé ti ń jẹ́ twenty four hours make a day kò ní àpíà nínú bánẹ́bí ṣe máa ń kírun dèpò pé a wà á wà á sọ di ìpìlẹ̀ lónìí a gbọ́dọ̀ sọ di ìpìlẹ̀ a kàn wo àsìkò wo ni ájírọ̀ tiwa bọ́ sí lójú aago ni àsìkò ájírọ̀ tiwa àsìkò wo ló bọ́ sí lójú aago bó tilẹ̀ ga sí pé kì ṣe gbogbo òlu ni ájírọ̀ ti máa ń ṣẹlẹ̀ ìyẹn ni pé kì ṣe gbogbo òlu ni àwọn èèyàn ti mọ sáńtítì lọ́sàn ilẹ̀ Yorùbá a kì í experience yẹ but lókè ọ̀ya wọ́n máa experience yẹ àwọn desert areas wọ̀nyẹn wọ́n máa experience yẹ pàápàá jùlọ ní Madina bí ọba fẹ́ kójú rí ó relé díẹ̀ ò ní kí dúrì tán kó tún sọ pé òun wà nǹkan kan káàkiri ojú títì bí bẹ́ẹ̀ kọ́ ọ lọ jókòó sínú mọ́tò tí ac rẹ̀ tó ń ké yanyanya tó ń ké hoo nígbà tí ac bá lágbára tán but ọlọ́run sọ kẹwàá nílẹ̀ yorùbá hajiro yẹn kì í ṣẹlẹ̀ bí báyìí àwọn yẹn kì í pa títí ìtì ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ tí tó sopọ̀ mọ́ hájírọ̀ gbogbo ayé ló ti ń ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ náà zawalu shams zawalu shams so therefore hadith eléyìí ó dákọ̀ hájírọ̀ hadith míì lórí ọ̀rọ̀ irun lórí á dákọ̀ zawalu shams zawalu shams yẹn gangan ni ó ní ìṣẹ̀lẹ̀ tó kárí ayé tó ga sí pé oòrùn tí ń rìn bọ̀ nígbà tó bá yá yóò kan àtàrí nílùú yín nígbà tó bá yá yóò yẹ àtàrí ok so a gbọ́dọ̀ máa gbọ́ àdíìsì yé pẹ̀lú àwọn circumstances tó tó sopọ̀ ma so kẹ́límà hajírọ̀ tí wọ́n lò láàrin ó dúró fún àsìkò táwọn èèyàn máa ń dá ní títì. ọwọ́ ní ànábì máa ń kírun lóhùrì bil hajirọ̀ ọmọ ń kí lásìkò tí àwọn èèyàn bá dáńtìtì so tàwa tú sí nígbà tí òòrùn bá yẹ tààrí torí tá a bá tú sí ìgbà táwọn èèyàn jọ ń dáńtìtì tíra yìí a tú sí Yorùbá àwọn èèyàn dá títì nílẹ̀ tiwa àbí ẹ máa dá títì àsìkò yẹn gan ló àwọn èèyàn nínú ọjà tí wọ́n máa ń nájà lọ lọ́rọ̀ àwọn kápẹ́ńtà tí wọ́n bẹ̀ wúlẹ̀ lórí òrùlélé tí wọ́n máa kan ilé lọ <laughs> wọn ò àjàrà títì nìyẹn wọn ò pa títì tí wọn ò pa ìtàtì nìyẹn tọ́yì wàlẹ̀ àásìrọ̀ wàlẹ̀ àásì ìrun àásìrì ìgbà wo wàṣíàmùsù nàkìyà ànábì òkè nígbà tí òòrùn sì funfun pìn nígbà tó òòrùn ṣe kí ni tó òòrùn funfun tó òòrùn funfun pìn torí lẹ́yìn ìgbà tó òòrùn bá funfun pìn tán òòrùn ó wá di ìntọ́ máa pọ́n rẹ́súrẹ́sú tá à ń pè ní tanmọ́ ànábì kì í kí á sírì rẹ̀ lásìkò tanmọ́ ohun tí wọ́n sọ fún ọ̀nù kì í kí á sírì lásìkò tanmọ́ wàṣàmùsù wàlẹ̀ àṣìrọ̀ wàṣàmùsù nà kí ìyà kí nǹkan mọ́ kí nǹkan funfun pèèyàn kó funfun bí yìnyín ní pè ní nà kí ìyà ọgbọ́n nínú àdìsí kan tá a sọ pé wàná kì ní mẹ́nìkàtọ̀ yáyá kàmá yìnyín kọ́ àfáwòbòlè abuyad mìnàdánàs fọ̀mímá wànákìnì fọ̀mímọ́ kí n mọ́ tán ráúráú nínú àwọn ẹ̀ṣẹ̀ mi gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fọ aṣọ tó bá dọ̀tí mọ́ nínú ẹ̀gbin so tẹ́lẹ̀ bá sọ pé wà ṣáàmùsùn nà kì í yà òòrùn ṣe kí ni ó funfun pìn kò ní sí ìdí tan mọ́ oko sọ ń dè báwọn wàlímọ́ gèrè So, ìdá wájàbàtì ó máa kí magiribi ìdá wájàbàtì ashams nígbà tí oòrùn bá wọlé ìtumọ̀ wájàbàtì nígbà tí oòrùn tó bá wọlé tóòrùn bá lulẹ̀ nílùú yín tẹ́ẹ̀rí má ọmọ akínrun mọ́ gírídì gbà náà wọlé ìṣáá àhìyáná wà àhìyáná ó máa kí irun ìsáì nígbà kan ó tún máa kí ìsáì nígbà míì ìyẹn ni pé irun ìsáì rẹ̀ ó lè kí lásìkò kan lásìkò kan ó lè kí lásìkò kan lásìkò míì ó wá ṣàlàyé ìtumọ̀ àhìyáná wà àhìyáná pẹ̀lú àlàyé pé ìdárọ̀ ahum ìṣtámàún nígbà tó bá rí wọn pé wọ́n ti kó jọ sínú mọ́sálásí ìdárọ̀ ahum ìdárọ̀ ahum ìṣtámàún nígbà tó bá rí àwọn tó fẹ́ kírun fún lálẹ́ ìyẹn ìrun ṣáì tó bá rí wọn pé wọ́n ti wà nínú mọ́sálásí àjàlá á tètè kírun fún wọn. wáyìí ìdárọ̀ ahum aptol nígbà tó bá dé mọ́ṣáláṣí tó rí wọn pé aptol wọ́n fà sẹ́yìn tí wọn ò tíì dé tí wọn ò tíì dé tí wọ́n pẹ́ akọ̀rà alọ̀ lára alọ̀ lára nígbà táwọn ẹbí bá wọ mọ́ṣáláṣí tó ti bá wọn ní alẹ́ pátápátá tí gbogbo àwọn tán jọ fẹ́ kírun tí majority ti dé akírun fún wọn. àmọ́ nígbà míì tó bá dé mọ́sálásí tó rí pé àwọn èèyàn yìí ẹyọ èèyàn ló wà nù mọ́sálásí bóyá wọ́n sì ń gbọ́ bùkátà míì lọ́nulé bóyá wọ́n sì ń jẹun lọ bóyá wọ́n ń dáná lọ́wọ́ torí pé àwọn máa jẹun alẹ́ kí wọ́n tó kírun alẹ́ ń ti wọn ni o. tó ti yé àwọn sọ̀hábà àwọn ò jẹun alẹ́ tán wọ́n rò wọ́n abẹ́ ẹgbẹ́ tán bá fẹ́ rò àwàdà tán bá fẹ́ ṣe wọ́n ṣe tán wọ́n ń kírun tán báyìí orí bẹ́ẹ̀dì ni wọ́n ń lọ́hùn àwọn èkì ìṣàìtàn kí wọ́n á ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ báwa máa ṣe lónìí wọn ò tún ní máa ru ẹjọ́ ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kírun tán ẹjọ́ yòówù tí wọ́n bá rò orí bẹ́ẹ̀dì wọn ti lọ máa rò pẹ̀lú ìyàwó wọn. pánẹ́bì ṣe máa kí irun ṣáì rẹ̀ yìí sísítẹ́ẹ̀mù yìí náà ni èmi máa ń lò nígbà tá a wà lóde sísítẹ́ẹ̀mù yìí ìrá ìdárọ̀ ahùn ìṣítàmàhù àjàlá wá ìdárọ̀ ahùn àpọ̀ àkọ̀rọ̀ tó bá rí wọn pé wọ́n ti péjọ wọ́n á tètè kí tó sì rí wọn pé wọn ò tí ì péjọ á ṣe sùúrù